نعم، بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نعم اتكابوا سي يريتون يتوا منار السبيل بتاعت من فاني لا تفادي أو سماحة الوالي الدكتور شرف الدين gbadebo raji hafidhahullah wa ra'ah inshallah wọ́n ti ti wà ní orí ìkàlẹ̀ láti máa bá fèsì sí ọlọ́kanjọ kan àwọn ìbéèrè yìí táyé abáni nípa àlámọ̀rí ẹ̀sìn wa àlè islam àwọn nǹkan tí ó bá yé wa tó èyí tí ń lọ sí ń bọ̀ ní báyà wa ṣẹ̀mọ̀ pé ọ̀rẹ́ ká máa ṣẹ̀ sí wa lórí àmọ̀dájú àmọ̀yékè ni àmọ́ orí nọ́mbà tí a máa pè sí òní zero eight zero two four four eight one four four one ìyẹn tí a bá ń pè ní inú nàìjíríà tá a bá ń pè lóde níbi gbogbo lágbàáyé plus two three four seven zero six seven seven eight one five one four ìyẹn ní nọ́mbà tí ẹ̀yin ò máa pèsè plus two three four seven zero six seven seven eight one five one four. naam asalaamu aleykum nínú ìbéèrè tó wà níbi wọ́n ní ṣé ó fẹsẹ̀ rinlẹ̀ ń pé àdúrà tí wọ́n bá ṣe ń pè Allahumma ajirni minan nar ní àárọ̀ ni àbí ní àṣálẹ́ lẹ́yìn wá gbà yẹn tí Allah kádàrá pé kéèyàn papòdà pé Allah ò ní jẹ́ kéèyàn wọ̀ náà wọ́n ṣe kó fẹsẹ̀ yẹn bá. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn mùsùlùmí wà ní ìṣẹ̀lẹ̀ ìtẹ̀lẹ́ sí gbàgbà ẹni tó bá ṣe tó bá fi lè kú lọ́jọ́ yìí yọ wà lójánà bí sẹ́yìn ìdòfà ẹni tó bá wí láàárọ̀ jọ dájú kó tó di tó rùn wọ lọ́ba sàlẹ́sì onítàn wà lójánà ẹni tó bá wí lẹ́yìn ìgbà tó rùn wọ kó tó tún di ipá àlùfáàjáde bàbá sàlárùfẹ́ onítọ̀ tó wà lè jẹun náà wọn kò ní má jẹun bí kàn ṣe gbogbo ẹni tó bá ti wí náà ní òwúlò ọ̀tọ̀ ń fẹsẹ̀ ṣeré ọ̀tọ̀ pẹ̀sẹ̀ fún kankan wà lọ gbọ́ àǹfààní kan ẹnìkan bá wí àdúrà kan kó tó di pé kíní kan sí tó bá kú jọ́nà tó wà lè jẹun náà bí jẹ́ kù ọgbọ́dọ̀ mùsùlùmí gidi tó mójú tẹ̀sí tó fèsì sáwàdà tọ́jọ́ ti fọ́ bá wá rí bẹ́ẹ̀ ṣáájú tó tó ti kó pè lọ́nà jẹ́ sábàbí dáadáa fún kí òun tó fa burú sọ. ọ̀nà ọ̀kẹ́sì fún kíkọ lásán ló ti jẹ́ mùsùlùmí ìdákúrẹ́ kí lọ́nà ṣẹ́sì irú rẹ̀ kọ́ ni wọ́n bá wò láti ọ̀gá tó jẹ nítorí òun ojú tẹ̀sí náà. نعم جزاكم الله خيرا واحسن اليكم 08024481441 zero eight zero two four four eight one four four one naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìgbà tí ń pè ó. ìbéèrè yín o. Tí a bá sí mo tán, tí a fẹ́ ṣe dára lẹ́yìn wá pẹ̀lú mọ́tò. Ṣé ìwà sì kí ìdí ọ̀gá tí wọ́n ti ìjà ìjà tó ló tó yẹ kó tẹ̀wọ́n tó ti dára lọ? Tó wá yẹ kó kú. Gracias tó bá ṣe pé ọgbà wọn kò mú sòwòtò àwọn àtúnṣe wòtò àwọn ti parí sọlá tó rà ṣá wọn bẹ̀rẹ̀ sọlá tó wòtò ohun ọ̀làǹfààní àtúnṣe sọlá tó tara wò nítorí pé ọpẹ́ tó tó di mọ́ṣáláṣí nǹkan tá a ṣe náà ni pé tábà tara pọ̀ mọ́ ìmọ̀ nígbà tí ìmọ̀ mú sòwòtò àníyàn tara wò lẹ́yìn ọ̀dà nígbà tó bá ṣe rọ́kà méjì tó sálámù tó bá tó ti dé sọ́fẹ́ mọ́lẹ̀ kẹta wa àníyàn sọlá tó tara wò lẹ́yìn ọ̀dà nígbà tí ìmáàmù bá sálámà rákà ẹ̀kan yẹn èèyàn dìde láti fi rákà fún torí pé sọ láti kàràwé rákà méjì sálámà rákà méjì sálámà. àmọ́ tó bá gbé pé ìmáàmù ó ń ṣe sọ láti gbókè lẹ́yìn pé nígbà tẹ̀ ti ṣe sọ láti rákà tẹ̀ wá dára fọ̀ mọ́ wọn rákà méjì eléyìí tí ẹ bá jẹ́ pé ẹ láǹfààní kó jẹ́ pé méjì ni ìmáàmù kọ́kọ́ sí tó tó sálámà òun náà lọ́ba sálámà ìjọba sálámà lẹ́yìn ìgbà tó parí tẹ̀sán lóde kìíní lẹ́yìn ìgbà tó sálámà ẹ̀ wá dùn ó kú lẹ́yìn lẹ́yìn ìgbà méjì tó sẹ́kù wọ́n fi kún sọ́lá pé náà ṣẹ̀ṣẹ̀ tẹ̀sán lóde kìíní lẹ́yìn sálámà. ẹ ṣe tàràwé ètò yẹn parí lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀ sọ́lá tó wó tẹ̀ ẹ kàn má lù àǹfààní pẹ́ tètè dé mọ́ṣáláṣí nígbà tẹ̀sí dé tẹ̀ bá pọ́n ti parí tàràwé àjẹ́ pé ẹ̀yin náà bùkátà láti ṣe tí yín oníkálukú bùkátà láti ṣe tí yín sọ ìmáàmù gbé nǹkan kan fún yín náà. Jazakumullahu khairan wa ahsana ilaykum. Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. Plus two three four seven zero six seven seven eight one five one four nine. Aleykum salaam wa Ìbéèrè yín o. gbé àlèmọ́ta àwọn tí àwọn tó ṣe kí gbogbo tí wà ní lámọ́ máa wá fẹ́ bí sí ìgbà rẹ̀ lákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀. tó bá jẹ́ pé Suratul Fatiha náà lè fẹ́ kà ẹ̀ nípa bísímìláhì sókè ṣùgbọ́n gbogbo gbàtẹ́ bá fẹ́ kí Suratul Fatiha ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláhì rahman rahim tó bá jẹ́ táǹtì ń ka kí ó jẹ́jẹ́ ni kò sí wàhálà tó bá jẹ́ bí táǹtì ń ka kí ó sókè ni ẹ̀ka ti ń jẹ́jẹ́ ẹ̀ka bísímìláhì jẹ́jẹ́ kẹ́ tó gbóhùn sókè láti ka alhamdulillahi rabbil alamin. àwọn súrà tẹ́ máa ń ké nínú sọ́lá tí ò bá ti jẹ́ pé láti bẹ̀rẹ̀ súrà lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ àyọké ni nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ yín ẹ̀ bùkátà láti ṣe bísímìláì kankan mọ́ ẹ bá ti ké fátíà tán ẹ dànù lé nǹkan tẹ́ fẹ́ kà náà. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Zero zero eight eight two four four four one one plus two three four 2347067781514. Àwọn ní nọ́mbà tí ẹ máa pè sí láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan àbí kejì. Náà, a ṣe ìlàyé ikú. Nípa ọlá ìjìnlẹ̀ fún sàárà kan àgbé pamọ́. Nígbà àmọ́ iṣu táwọn ní ònìkẹ́ ẹni tí ó jẹ́ bí alákòóso mọ́ṣáláṣí tó bá fi hàn sí i. iye ìgbìyànjú táwọn èèyàn ṣe ó ju pé èèyàn ń kéde iye gbígbé rẹ rédíò mọ pẹ̀lú bí ó ṣe máa tàn káàkiri ìjọ pé ó wà fún gbogbo yóò fi máa ṣe gẹ́gẹ́ bí ilé òkú bá sàrà. alhamdulilayi olùwà ẹlẹ́dàá sọ pé in tubdu sadaqati fa ni'ma hi wa in tukhfuha wa tu'tuha al-fuqara fa huwa khayrun lakum wa yukaffiru ankum min sayyi'atikum wallahu bima ta'maluna khabir. ẹ bá gbé sàrà yín hàn ó lóore fún yín ó dáa bá gbé pamọ́ ló lóore fún yín jù tẹ́ ẹ bá gbé sára yín ọ̀dà pamọ́ lóore fún yín jù ìgbà míì bá gbé sàrà àtàfẹ́sẹ̀ hàn òré wà nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn níta àdìjọ wà láàyè ibi tí ẹ̀yin ti gbé hàn yín ó lè jẹ́ pé ẹ̀mí ahun ó eléyìí ọ̀tá wọn náà nídìí kan láti mú jáde nínú owó wọn tí wọ́n fẹ́ náà torí ẹ̀ ó sàǹfààní ẹ̀yin kẹkàn tí káníyàn yẹn ọjà ẹ̀mẹ́jẹ̀ ọjà sí pé bó ti ṣe hàn kó tó wá sọ yín lóní kárí mi nítorí pé gbogbo ìjọsìn tàbá sí gbogbo bó tilẹ̀ wù kọ́ da tó ti kárí mi bá ti wọ̀ bẹ̀ yí ìbàjẹ́ ni yí ìbàjẹ́ tí ó hù dànù tegbòtegbò ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin bá kíyè sáníyàn yín tó ẹ̀jẹ̀ kọ́ bàjẹ́ látàrí pé gbé hàn kò sí ní tó burú mbẹ ṣùgbọ́n dáa jùlọ pé ká gbé pamọ́ Allah ní mọ́ṣáláṣí bàbá tí wọ́n mójútó owó mọ́ṣáláṣí tọ́já kápò rẹ̀ tó ń bá ti fura mọ̀ pẹ́yìn lẹ́ bá fowó sílẹ̀ wọ́n ní kéde rẹ̀ kọjá àtìlẹ́ rẹ́díò tó ibi tẹ́ lè náwó sí pọ̀ ibi tẹ́ lè náwó sí pọ̀ ẹ lọ ná síbòmíì tí òun ti ní máa pariwo yìnyín wọn ò ní yé pariwo èèyàn fóun ló tún ṣe báyìí òun ló tún ṣe báyìí títí tá ṣetán ni tí ó fi máa mú àníyàn yín lò ẹ fi padà dẹni tó ṣe pé ń ronú pé ẹ fẹ́ gbóṣùbà lọ́dọ̀ àwọn èèyàn ẹfẹ kí wọn máa ní wọn máa kàn sára sí i ó yẹ kí wọn máa rírì owó tẹ̀ ná eléyìí ó sì bá ṣe ń jẹ wọn mọ̀ náà wọn máa yìnyín láyé kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ Allah tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàrá tó bá gbé gbà kóló ni wọ́n gbé kalẹ̀ kò sí nǹkan tó burú pé kẹ́ fowó sí nígbà tẹ́nì kankan sí mbẹ́ káwá lẹ́nu tó pariwo pẹ́yìn lẹ fowó nkalẹ̀ kẹ́ má lè láàlì rẹ̀ tó orí gbà tí mo fi lẹ̀ àbòsí ó sì jẹ́ ẹni tó kàn máa wọ́nà láti bà mí sẹ́jẹ̀ tó ara rẹ̀ náà balẹ̀ eléyìí ìjọba bó sì jẹ́ bí ó sì wọ̀ ẹ máa ń ná síbòmí ẹ máa ń ná síbòmí mọ́tíláṣí mi àwọn èèyàn mi tí ní bùkátà sí náà. zero eight zero two four four eight one four four one. naam. wàlékún sálàmù àṣìkò àwọn àkàtà. náà ìbéèrè yẹn. Ìgbà tá a kí iṣẹ́ ìjà, dáadáa mi ti tọ́jú mi. Ìwà o. Ẹ tún ṣàlàyé. Àwọn ìbéèrè tẹ́ sí kò yé kò yé rárá. Wàlé kí sálàmù àti ìlà ọ̀rọ̀ ká. Ẹ bá gbọ́n òkè o. tó bá jẹ́ pé ìyàwó ni kí ni. ọtí yẹ ọtí yẹ wípé sọ́tọ̀ káwọn máa ṣàdúrà wípé tó bá pé ìyàwó ni òní jẹ́ káwọn ará lè jẹun náà wọ kí Ọlọ́run má jẹ́ àwọn ọfẹ yàwó àkọ́kọ́ ní gbogbo ìgbà kéèyàn fẹ́ yàwó òrè ni kéèyàn fẹ́ yàwó òrè ni kì í ṣàbúrò ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn ìyàwó èyí tí ó jẹ sábàbí oríire èyí tí ó sì jẹ sábàbí orí ibò kò sí nǹkan tó burú kẹ́ ẹ máa yín àdúrà yín pé ìyàwó tẹ́ tí ó jẹ́ sábàbí àti sórí ibò yín tẹ́ wọná olú akọ́mọ̀jẹ̀ kẹ́ ẹ dọ́dọ̀ rẹ̀ kọ́mọ̀jẹ̀ kó ná orin nàpọ̀ yín ìyàwó tí ó kí tó bá jẹ́ pé ìyàwó ni wọ́n bá jẹ́ sábàbí àti wọnà yín kó lu ọmọdé ẹ̀fẹ́ yàwó àdúrà ẹni tó fẹ́ kó bára rẹ nítorí pé bọkùnrin náà sì lè jẹ sábàbí àti wọnà obìnrin náà náà bẹ tó lè sábàbí àti wọnà ọkùnrin bá ṣe àdúrà yín láṣeyán wípé ìwọ olúwa wa obìnrin ń sábàbí àti sórí ibú

ìgbẹ́ni wa ní àdúgbò pé tó ń gbàgbà pé kọ́ ilé ṣe léyà òun máa pa ẹran àkókò ẹ̀ lọ́tọ̀ òun máa ìjọba pa ẹran léyà ní ọ̀tọ̀ ìjọ ṣe kí ló tó fẹ́ lọ lára. wọ́n ní kí ló tó fẹ́ lọ ẹran àdúgbò ẹran àdúgbò àti ìjà àti ìjẹun ọ̀sán ti yẹ ọtí màá ti bẹ́ ẹ lágbára bẹ̀ẹ́ tẹ́lẹ̀ lára kí ló tó fẹ́ lọ lára. Ìjẹ́ tàbí ìṣẹ́ra ìjọba bẹ́ẹ̀ ti jọra wípé látara ìṣí àtúnṣe láàárín ọkọ àti ìyàwó. Ẹlẹ́yìn ṣe. Nǹkan tó yẹ kí ẹ lọ ṣàkíyèsí òun náà ni pé ẹ ń fẹ́ra pẹ̀lú obìnrin tó bímọ fún yín àti ẹ fẹ́ra mọ́. Kò yẹ kó jẹ́ pé òun lẹ́wàá lò láti lọ àpékọ̀ ọmọ lára. Ibẹ̀ wà láyé lẹ́yìn fi ń hùwà gan olúwa bá gbẹ̀mí yín kọ torí délé ọpẹran àkíkọ níjọ́ keje ọkọ àti ìyàwó tán bí ma fúnra wọn yìí wọ́n ń fẹ́ra wọn àbí wọ́n fẹ́ra wọn ìjọ́ keje níjọ́ keje ẹ má lọ la dípò pé wàá pé ọdún léyà lẹfẹ lọ ládà nírú ìsìn sọdún léyà ìbólú alọmọẹni tí ó tẹmí dìgbà náà ní ìsìn gan di parí Ramadan ta ló lọ ta ló mọ pé òun ọdún lójú pé wọn sẹmí òun rí parí Ramadan ah, ẹwọ ọwọ ọlọọlẹmí wá wà ọmọ ò nílẹ̀ yẹn olúwa lọ́mọ ilẹ̀ tí ọmọ là náà. ìjọba fún ìbéèrè tí a ṣe òye ẹ ṣàlàyé dáadáa. ẹ ti ṣe rọ́kà méjì ẹ̀yẹ̀kẹ́ láti ṣe tashahhud kẹ́ sálámà ní sọ̀látù tarawih ṣùgbọ́n látàrí gbàgbé torí gbàgbé lọ́mí onígbàgbé lọ́mí ẹ wá dìde ẹ dìde lọ sí rákà ẹlẹ́kẹta àwọn ẹni tó lu ara ní kó rántí nínú jàmáà ní subhanallah ìmáàmù padà àti ìmáàmù padà gbogbo wa gbọ́dọ̀ padà nítorí pé sọ̀láàtì tá à ń ṣe rákà méjì péré ni ààyè ò sí fún wa láti ṣe mẹ́rin mẹ́fà tàbí mẹ́jọ papọ̀ pẹ̀lú sálámà sọ̀látù tarawih ni wọ́n ń pè léyìí rákà méjì méjì kódà qiyamul layl rákà méjì méjì nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam sọ pé sọ̀látù layli wan nahari mathna mathna gbogbo sọ̀látù tẹ́ máa ti lóru àti lọ́sàn-án rákà méjì méjì riwaya eléyìí wá lọ́dọ̀ àwọn ashabu sunan ọ̀fẹ̀fẹ̀rin riwaya kan wá lọ́dọ̀ àwọn oníṣàhí Bukhari Muslim anábìnrin sọ̀látù layli mẹ́tìnà mẹ́tìn sọláàtì tá à ń ṣe lóru rákà méjì sálámà rákà méjì sálámà wáyé o ìmáàmù tí wàá ti wá dìde lọ rákà kẹta jama wà subhanallah ìmáàmù padà sí jókòó tí ìmáàmù bá padà sí jókòó yóò ṣe tashahhud tó bá ṣe tashahhud tó parí sálámà lẹ́yìn ìgbà tó sálámà yọ wá forí eléyìí jẹ́ ìforíkanlẹ̀ ìgbàgbé eléyìí tó mú ṣàfikún nínú sọ̀lá tẹ́ ẹ bá ti wá ṣe báwọn ẹ wá ṣẹ̀ṣẹ̀ dìde ẹ wá tún bẹ̀rẹ̀ lákà méjì mi. arábìnrin lórí pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh wọ́n ní ìbéèrè àwọn ni pé tó sì pé kí arákùnrin ó gba àwọn ojúṣe rẹ̀ sí pẹ̀lú ìyàwó rẹ̀ alátakọ̀ tó látàrí pé ó fẹ́ ayé mi ó sì jẹ́ pé kò lágbára ó sì máa tọ́ ìyàwó méjì. wọ́n ní ìsáàzù wọn wọ́n sọ pé káwọn máa kọ́ ṣe sáúdà lọ́dẹ ọ̀wà wà níhà pé àwọn sáúdà wọn ti dàgbà àwọn ń tàwọn ojú ogún ọdún lọ ṣé ìyàwó ìgbéyàwó tó sì kọjá ọdún méjì pé kí ni gbogbo ìgbìyànjú táwọn ti ṣe kọ́kọ́ àwọn tó fi padà sọ́dọ̀ àwọn tó fi rójú àwọn lẹ̀ gbogbo ẹ̀fà fún níjà sí kí nìkan sí àwọn nìkan. alhamdulilayi irú eléyìí nǹkan tó yẹ kóbìnrin ó ṣe òun náà ni kó pàkíyèsí ọkọ rẹ̀ lọ́nà tó dáa kó sì pàkíyèsí rẹ̀ lọ sídìí wípé kó má jẹ́ káàrin àwọn ti àtàárọ̀ ọjọ́ dàrú nítorí pé gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ohun tó bá pò tọ́ lọ sọ ìgbà òwúrọ̀ lọ́sẹ̀ṣẹ̀ wà nílé ọkọ báyìí tọkọ bá ti wá ti sìn tó bá ti da ìjókòó rẹ̀ rú fún nílé ọkọ yìí kò sí tàbí ṣùgbọ́n àbúrò ńlá ni torí délé ẹja bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin oríyàwó kọ̀yálé ni wọn nígbà tó pàtì bí aṣọ tó ti gbó bóòlù ti ṣe fẹ́ kó wọn ṣe gbèsè ayé rẹ̀ kò kúkú jẹ́ ọlọ́nà láti fẹ́ lómi àmọ́ ṣé Islam wá gbà pé tọba ti fẹ́ lómi kọ́ pa ojúṣe rẹ̀ jù lórí ẹnìkan Islam ọgbà fún ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń tí jẹ́ Islam ìwàkiwà ìwà aládàradà ni wọ́n hù tó bá ti wá fẹ́ yin obìnrin jẹ ọ̀wọ́ ọ̀rọ̀ kan tó bá ti fetí kọ́ lọ́mọ wa fi sẹ̀rí pé kọ́sì sọ́ọ́dà ṣé wọ́n kọ́sì ànábì wọ́n kọ́sì ànábì oníkíyàwó rẹ̀ kọ́sì sọ́ọ́dà ànábì sallallahu alaihi wasallam kì í ṣaláì fún gbogbo obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ lẹ́yìn náà ẹja sọ́ra o nígbà tábà máa tún fi sẹ̀rí ká gbọ́ yé dáadáa kì í ṣe ń jàǹbá sọ́ọ́dà o kì í fi pa sọ́ọ́dà tutù o. èsì kánàbí ò fún lẹ́tọ̀ọ́ rẹ o gbogbo ẹ̀tọ́ rẹ nígbà pé ṣùgbọ́n òun ní fura mọ̀ pé ìsọwọ́ fàmánì tí ń bẹ láàrin òun àtànẹ́bì tẹ́lẹ̀ ó dínkù ànábì ọ̀sọ́ jáde pé ìfẹ́ràn rẹ̀ bíi ti tẹ́lẹ̀ mà òun ló ṣàkíyèsí tọ́dọ̀ ara rẹ̀ tó lè ṣe déédéé ó lè má ṣe déédéé tòun náà ló wá di màmá sọ wípé ọjọ́ tòun òun fi tọrọ fún Àìṣà ànábì ò béèrè lọdọ. sòkòsì yéé gba àwọn ẹ̀tọ́ rẹ̀ tó kù tẹ́lẹ̀ wọ́n sọ fún ọ pé wọ́n àti fi ọjọ́ rẹ̀ tọrọ fún àìsàn ànábì ò ṣètọ́jú rẹ̀ mọ́ ànábì ò fún lóúnjẹ mọ́ ànábì ò kò kò kò kò kò gbọ́ bùkátà fún mọ́ ta ló sọ fún ọgbẹ́ torí délé kódà tó ń ti kó fi ọjọ́ rẹ̀ fún àìsàn radiyallahu anha kí ọba àwọn olè yí ọ ta ló sọ fún ọ pé lẹ́yìn rẹ̀ ànábì a lò ta ló sọ fún ẹ tòun torí ẹ̀ ká máa gbọ́ ẹni náà tí èèyàn bá kú lọ́ọ́lé kí ó bá olùsífẹ́ gbẹ́sìn yìí kó olùsífẹ́ gbẹ́sìn yìí àbọ̀ lọ́ọ́lé kí ó náà nǹkan mí lọ́lọ́kọ́ tó eléyìí túmọ̀ sí pé ẹ má jàǹbá àwọn ìyàwó yín ẹ ṣe ojúṣe yín lórí wọn ẹ pé ẹ̀tọ́ wọn fún wọn ẹ má bàa wà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lù pé yá má lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ yín kàn dàgbù nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man kanat lahu فمال إلى إحداهما جاء يوم القيامة وأحد شقيه ماتل إن كان طبعا يوم تودك صدني أنجني على yóò wà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan dàgbò lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan dàgbò torí ẹ̀ ìwọ arábìnrin tí wọ́n náà sọ pé ìwọ ìṣe sọ̀dátù nítorí pé sọ̀dátù ti dàgbà ìwọ sì ti dàgbà kìí ṣe pé torí pé sọ̀dátù dàgbà ìní sọ̀dátù sì fọjọ́ rẹ̀ fún Aisha radiyallahu anha ọmọ ọdún mélòó náà ní sọ̀dátù nígbà táwọn náà ṣe bẹ́ẹ̀ rárá kí o sì kí wọ́n dàgbà ṣùgbọ́n sẹ́ mọ̀ pé fẹ́ olú ẹlẹ́dàá wa ní pé kí ìjì rẹ̀ kọ́ fẹ́ sí ọkùnrin lọ́kàn òní sì fẹ́ kú lọ́kàn rẹ̀ àsìkò ìgbà tí ọkọ bá ń fẹ́ràn obìnrin kò bá jẹ́ ọmọ àádọ́rin ọdún yóò máa fẹ́ràn rẹ̀ àsìkò ìgbà tí kórìíra bá sì dé yóò máa kórìíra rẹ̀ kó bá jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò gbogbo eléyìí eyín ni kíkẹ́ béèrè ẹ̀tọ́ yín ẹ̀ méjì á máa fẹnu ṣáàtà ẹ̀kọ́ ẹ̀sìn kíkẹ́ mi ẹ̀ ṣe sọ̀dátù sọ̀dátù sì ti gbó kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ béèrè ẹ̀tọ́ yín tó bá wá gbìyànjú pẹ̀lú ọkọ yín tí ọ̀bà gbọ́ ẹ gbìyànjú láti pàkíyèsí àwọn òbí rẹ̀ kí wọ́n yín pè níbi tí bá ti gbọ́ táwọn òbí náà bá gbìyànjú tí ọ̀bà gbọ́ ẹ wá ẹ̀mí nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ẹ̀kọ́ ẹjọ́ lọ sọ́dọ̀ rẹ̀ kọba yín dá sí. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four plus two three four seven zero six seven seven eight one five one four. Now, I'm sending wọ́n ní kí ni nàìjíríà fún ẹni tó jẹ́ pé àṣetó ló ń ṣe nínú ọ̀rọ̀ dáná. ẹ wá o. níbi àwọn ìbàdà sí. alhamdulilayi ọkọkọ Ramadan ń bẹ Ramadan ò sí gbogbo nǹkan tó lu ẹlẹ́dàá tó lábọ̀ wá lọ́rùn pé ká máa mójútó a gbọ́dọ̀ máa mójútó torí kò sígbà tó lè kò jẹ́ kó yẹ ọ́ tí àsìkò ọlọ́lá ńlá bá tún wá dé ó yẹ jẹ́ kó tún múra sí àwọn nǹkan tó jẹ́ náfìlà yàtọ̀ sí àwọn ọ̀ràn yẹn tó jẹ́ pé kò gbọdọ̀ tẹ̀tì àwọn náfìlà rẹ̀ ó jẹ́ kó jẹ́ pé wọ́n pọ̀ dáadáa wọ́n sì dúró dáadáa wọ́n dọ́gba pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam torí pé ní àsìkò ọlọ́lá ńlá tá a wà yìí olúwa máa ń san àdìpẹ́lẹ́ ẹ̀san fáwọn ẹrú lórí dáadáa tí wọ́n bá rí sí i ṣùkọ́ máa jẹ́ kó sùn yọ lọ àwọn onílé nǹkan kan mú bẹ̀ ju wípé ah Ramadan ah Ramadan ẹ ò mú nǹkan kan bẹ̀ ah Ramadan iná ọ̀lẹ́gbàá ni náà tí èsì wọ́n yẹ kó mójútó kó rí fóònù dáadáa náà. zero eight zero two four five eight one four four one nine. Wàhálẹ́kì sẹ́lá àṣùtùlọ̀ àbàkátì. Orúkọ yín àti ìgbẹ́ tó dò. Ìbéèrè yẹn. Ìbéèrè mi bí ìgbà tó kọ́ ni àmẹ́tọ̀ ìgbàlagbà kan láti àwọn ọmọ ìgbà tó ń tòun. Náà. Dókítà Ògùndá fẹ́

الحمد لله أقول توافى أبنك دي أهل الكتاب نصرانية تبي يهودية نبي في شريعة إسلام وزوي بين بتبات الفوا wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ di mùsùlùmí lórí ẹ̀sìn tiẹ̀ náà ló wà wọn náà wà lórí islam tiẹ̀ torí ẹ̀ òun máa ṣẹ̀sìn tiẹ̀ wọn náà máa ṣe islam tiẹ̀ tó bá wù ú tó finú fẹ́ dọ̀pọ̀ nfẹ́ di mùsùlùmí látàrí àwọn dáadáa islam torí àti nínú àwọn àwa tiẹ̀ náà torí pé a ah, islam da ọkọ yẹn níwà tó da ọkọ yẹn níṣẹ́ tó wúlò ọ̀hà di mùsùlùmí alhamdulilayi ẹ̀yìn di ìmọ̀lẹ̀ lórí ìmọ̀lẹ̀ fún mi irú ìyàwó tẹ wá fẹ́ òfin ṣẹlẹ̀ sọ pé kọ̀bá àmọ́ gba islam kọ́ wà lórí ẹ̀sìn rẹ̀ tí ń ṣe kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n lábẹ́ pé ń ṣe ẹ̀sìn tí ẹ̀yìn ọ̀ràn èèyàn ni lórí rẹ̀ kọ́ máa wẹ ìwẹ̀ hayẹ̀ ní gbogbo ìgbà tó bá ti parí nǹkan oṣù tó ń ti pé kì í ṣe mùsùlùmá ọ̀ràn èèyàn ni lórí ẹ̀ kọ́ máa wẹ̀wẹ̀ hayẹ̀ báwo ni ó ṣe jọra yàn lórí rẹ̀ tó jẹ́ pé al-kāfiratu laysat min ahli niyya kẹfìrí ò sí náà ni kí máa dà níyà nítorí káàníyàn kí ni ọba dà ẹ̀sìn kí máa bẹ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n ní ó jọra yàn lórí rẹ̀ lè haqqi zawj nítorí ẹ̀tọ́ ọkọ torí ẹ̀tọ́ ọkọ lórí rẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀sí ẹ bùkátà láti súnmọ́ olúwa ẹlẹ́dàá sì sọ pé fala taqrabuhunna hatta فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ẹ ò gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín nígbà tá à ń ṣe nǹkan oṣù títí tí nǹkan oṣù ó fi dá tí nǹkan oṣù bá dá tí wọ́n bá wẹ̀ ẹ máa bá wọn lò tí nǹkan oṣù bá dá tí wọ́n bá wẹ̀ tó olúwa sọ pé nítorí pé léyìí o bàkàtà bí àní o tí nǹkan oṣù tí ẹ bá ti dá kò burú ẹ lè súnmọ́ tí nǹkan oṣù rẹ bá tán tán bá wẹ̀ nítorí pé tẹ̀yìn bá lọ dàn wò tẹ́ bá súnmọ́ lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ tán láì tí ì wẹ̀ tẹ́ wá súnmọ́ eléyìí ó túmọ̀ sí pé ẹ ti dáràn lábẹ́ òfin ṣẹ́ríà ẹ sì gbọ́dọ̀ ṣe tàn. torí délé ọ̀ràn yẹn ní lórí obìnrin tó jẹ́ bàkàtàbíà tí mùsùlùmí tó fẹ́ wípé kó máa wẹ ìwẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù nítorí ẹ̀tọ́ ọkọ kìí ṣe nítorí ẹ̀tọ́ tara rẹ̀ òun ò bùkátà kọ́wọ́ kí ló fẹ́ fi sí láǹfààní ìwẹ̀ fún àǹfààní ìwẹ̀ wà fọkọ rẹ̀ àyàfi tó bá yẹ pé kò fi ọkọ dé ní ni wọ́n á máa sọrú àwọn èsì tẹ ní obìnrin pè lẹ́nu wípé kò si ìlànà tó kò sínú ìlànà tó ojú ẹ̀ fọ́ wípé mùsùlùmí lọ fẹ mùsùlùmí tí wọ́n hàn dandan ọgbọ́dọ̀ wẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù nítorí ẹ̀tọ́ nítorí ẹ̀tọ́ tara tẹ̀ torí pé ìwẹ̀ wọn kò sọ ọ di nǹkan so àmọ́ wẹ̀ nítorí ẹ̀tọ́ ọkọ rẹ̀ tí obìnrin bá láti ọkọ lè un ó lè mú so tí ó fi máa wẹ̀ nítorí ẹ̀tọ́ tiẹ̀ lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́. ẹ wá ní ọkùnrin tó bá lówó a mọ̀ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó máa bọ́ ìyàwó ọmọ bákan náà àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ bàbá àti ìyá tí ó bá tún di pé àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin wọn à ní ọ̀ràn yẹn ní lórí rẹ̀ kó tún máa bọ́ wọn tóbìnrin náà bá wà lówó ńkọ́ ta lẹni tọ́jọ́ ràn yẹn lórí tiẹ̀ ló kọ́ máa bọ́. àwọn kọ́tọkùnrin nípa ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ kò ṣẹ̀ṣẹ̀ bùkátà pé tó bá lówó nínú pákápáká táwọn rẹ ti ń yọrí ọwọ́ wọn bá ti bá mú jáde ọgbọdọ ná lórí ìyàwó ẹ̀ ọgbọdọ ná lórí ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ ná lórí bàbá rẹ̀ ọgbọ́dọ̀ ná lórí ìyá rẹ̀ ìgbà tó bá tó lówó owó ẹnìkan ò sì ti ń bá a sorogún nípa rẹ̀ kò sí ẹni tó lọ́wọ́ sí lọ́rùn ẹ̀ lé lórí pé kọ́ máa náwó lé lórí kò ní náwó lé bàbá rẹ̀ lórí kò ní náwó lé ìyá rẹ̀ lórí kò ní náwó lé ọmọ rẹ̀ lórí kò ní náwó lé ọkọ rẹ̀ lórí kò ní náwó lé ọmọ ìyá rẹ̀ lórí ní túláàsì dandan tó ṣùgbọ́n tó bá ṣe tó náwó lẹ́nikẹ́ni lórí lábẹ́ nàmbà fẹ́ni kì ṣe nàmbà túláàsì olúwa ó sì san lẹ́sàn lórí ẹ̀ olúwa làbọ̀ lọ́rùn nítorí pé tí ọba jẹ́ pé olúwa bá lọ la nǹkan kan nínú eléyìí bòbìnrin lọ́rùn yóò mú kóbìnrin náà ó di pé yóò máa sáré ń pópó yóò máa sáré ń pápá yóò fẹ́ já sí kòtò lórí pé ojúṣe tó náà ń gbọ́dọ̀ bọ́kọ ń gbọ́dọ̀ bọ́mọ ń gbọ́dọ̀ bọ́ bàbá òun ń gbọ́dọ̀ bọ́yá òun ń gbọ́dọ̀ bọ́ àwọn ọmọ ìyá òun so aburú ọba ṣẹlẹ̀ ju ètò wà nílé ayé lọ nísìnyí torí ẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà táwọn mùsùlùmí mójútó fìṣẹ́ríà àwọn obìnrin wọn ń gbádùn ìgbà tí èèyàn bá ti fẹ́ tẹ̀lé òfin ṣẹ̀ríà ẹnìkan e, eré àsápajúdé àrìnfẹsẹ̀pọ̀ náà lọ́pọ̀lọpọ̀ ń rìn náà ni wọ́n ń sá lójú ọ̀nà pé àwọn náà ń sá ń wówó torí pé òun fẹ́ bọ́ ọmọ òun fẹ́ tọ́jú ọkọ fẹ́ tọ́jú ilé ṣé wọ́n ni wọ́n là bọ̀ lọ́rùn wọ́n là kankan bọ̀ lọ́rùn. ẹ wá ní bí ìgbà tẹ tún ṣe béèrè kan pé káà lóbìnrin yóò máa fowó tiẹ̀ sí yóò máa fowó rẹ̀ yóò máa fi ṣọ̀ṣọ́ yóò máa fowó rẹ̀ yóò máa fi ṣe nǹkan rẹ̀ ó lè máa fi kọ́lé kápẹ́ máa fi rẹ́ǹtì tó uh, ẹ̀rí pé ọba lóbìnrin wàláhì ọba lóbìnrin gbogbo owó tí ó ń ná lórí àwọn ọmọ rẹ̀ tó ń ná lórí bàbá rẹ̀ tó ń ná lórí ìyá rẹ̀ kì í ṣe túláàsì kì í ṣe túláàsì nítorí pé tó bá rí pé òun bá ti lọ́kọ tó bá láwọn ọmọ ẹ̀rí pé àwọn ọmọ tiẹ̀ táwọn náà bá ti ń dàgbà wọ́n máa tọ́jú ẹ̀ bákan náà tó ń bá sì jẹ́ni tó lọ́kọ ọ̀ràn ẹ̀ lórí ọkọ kó máa tọ́jú ẹ̀ so bàbá wa màmá wa àwọn tọ́jú ọmọkùnrin nínú àwọn ọmọ wọn àwọn ní ó jẹ́ ojúṣe tiwọn kó rí fáwọn àwọn òfin bàbá lẹ̀ àwọn òfin màmá lẹ̀ tọmọbìnrin bá wá tó náà tọ́jú bàbá rẹ̀ tó tọ́jú ìyá rẹ̀ ní agbọnrin wípé ó sì dáadáa sí wọn ni kìí ṣe ní tó ṣe pé tí ọba ṣe á máa bù ẹni ìjà bó ṣe jẹ. zero eight zero two four four eight one four four one nine. Àlékún sẹ́rà àwọn àfihàn àwọn àpáta. Ó báyà ti jẹ́ dìbò. Nà ìbẹ̀rẹ̀ yìí. Ìyàgbẹ́sẹ̀ ìgbéyà yàrá lè ṣe Alhamdulilayi, bàbá wa tán bá ti kú, màmá wa tán bá ti kú, màmá tí wọn láǹfààní àti ṣe hajj tí wọn fi kú, bẹ́ẹ̀ ni, ó lọ bá wọn ṣe hajj. Hajj yẹn kì í ṣe pé àánú àti ládá tó wà ń bẹ̀ lásán àwọn gàgà ni wọ́n ni tẹ́yìn bá lọ bá wọn ṣe àwọn gàgà ni wọ́n ni gbogbo orí rẹ̀ àwọn ni wọ́n ni ẹ̀yin náà wàá gba ládàá pé ẹ ṣe dáadáa fún bàbá yín ẹ ṣe dáadáa fún ìyá yín ṣùgbọ́n májẹ̀mọ́ ẹyọ kan wà kó tó di pé láǹfààní àti lọ bá bàbá yín ṣe hajj àbí màmá yín òun náà ní kọjá pé ẹ̀yin náà ti síwájú ṣe hajj fúnra yín náà nígbà tó ń dé mi kọ́ọ̀tù táwọn sàhábà ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam láti lọ sí hajj dágbére ayọ̀ kan ṣoṣo tánàbì ṣe ń gbèsè ayé rẹ̀ ànábì wa gbọ́ tẹ́nìkan sọ pé labbayka an Shubruma mo jẹ́ pé wọ Allahu láti ṣe hajj fún Shubruma ànábì níta ni Shubruma ọlọ́mọ ìyá mi kan ni tó ti kú ànábì wa ní sọ ti ṣe hajj fúnra rẹ̀ tẹ́lẹ̀ ó ní rárá ànábì ní ṣe eléyìí fúnra rẹ̀ tó bá dọdún tí ń bọ̀ kọ́ wá ṣe hajj fún Shubruma eléyìí tí màá sọ pé májẹ̀mú tá a fi lè bẹ́ẹ̀ lómi ṣe hajj ní káwọ́ ti kọ́kọ́ ṣe ná táwa bá ti ṣe tiwa àyè tiwa gbà wá ní ìsìn láti ṣe fẹ́ lómi. eléyìí sì ń bẹ nínú ojúṣe eléyìí tó yẹ káwọn ọmọ ṣe fóbi wọn lẹ́yìn ìgbà tán kú ọ̀pọ̀lọpọ̀ bàbá kú wọn lè ṣe hajj ọ̀pọ̀lọpọ̀ màmá kú wọn láǹfààní àti ṣe hajj tẹ́yìn bá wá ṣàánú wọn tẹ́ wọn ṣe hajj lẹ́yìn kú wọn tó dájú pé àwọn ni wọ́n ní hajj kò ní sínú àkọọ́lẹ̀ ìwé wọn pé wọn ò ṣe hajj mọ́ wọn ò sí hajj láyé wọn tán fi kú tó lẹ́yìn ti bá wọn ṣe yọwọ inú ìwé iṣẹ́ wọn pé wọn ṣe hajj kó tó di pé wọn kú eléyìí ń bẹnu nǹkan tí máa ń ṣe òkú láǹfààní lẹ́yìn ikú rẹ̀ yàtọ̀ sí àwọn owó àdánù owó ìranù tọ́pọ̀lọpọ̀ máa ń ná lẹ́yìn ikú bàbá àtìyá rẹ̀ tí wàá jẹ pé lọ pè léré ẹ mà wá jó ẹ mà pa màlúù kí náà ni ká sọ pé ń ṣe ẹ ń ṣàjọyọ̀ wọn máa kí yín péré ákárì nù nígbà tó ṣe pé bàbá rẹ̀ kú eléré lọ́lọ́kù àwọn ń jó à ń tàdíreke àjẹpọ̀ ó fún Allah tó jẹ́ ọlẹ́yìn bàbá àyà ó dúpẹ́ fún Allah tó jẹ́ ọlẹ́yìn yóò fò tí ọba jẹ́ bẹ́ẹ̀ pé gbogbo owó tó ń ná dànù ọmọ pé hajj ló yẹ kó lọ ṣe fún bàbá yìí kó ṣe hajj kó tún ṣe ọmúra sí fáwọn nǹkan tí ó ṣẹ́kù fáwọn òbí wa lẹ́yìn ikú wọn ni ẹja mójútó èyí àti ìrẹ́gbẹ́ ànádànù àṣà wo níbo làṣà ń dàṣà o islam là ń ṣe o èyí ṣàṣà ara nù àtẹ̀rẹ́gbè bàbá rẹ kó tó kú ó ní ta ni ó sòkò ó ń bi àwọn ọmọ léèrè àwọn ọmọ pín sí méjì àwọn tó pọ̀ jù wọn láwọn sòkò àwọn ọmọ méjì láwọn ní sòkò bàbá wa ń bínú bàbá ń bínú sáwọn méjì tán láwọn ní sòkò bàbá yẹn lójú ayé rẹ kò rí wàrà jẹ o kò rí wàrà jẹ bẹ́ẹ̀ bá wá kó wàrà sínú oúnjẹ àwọn èèyàn tó wá sòkò tí wọn ò ní máa sọ pé kákáyín lẹ ń pè wá ni ẹ pa màálù bẹ́ẹ̀ bá sì lè para fún mi ẹ para fún mi à ń kó wàrà sóúnjẹ bí bàbá tí yín bá rí wàrà jẹ kó tó kú inú rẹ̀ ó dùn ẹ̀yin náà lẹwàá lọ máa pa màálù ọmọ ọ̀kan nínú àwọn ọmọ méjèèjì táwọn wá sọ pé àwọn ò ní sòkò wọn á pe bàbá wọn ni ẹ má bínú bàbá wa àwọn lọ́rọ̀ kan táwọn fẹ́ẹ́ bá yín sọ bàbá lọ́rọ̀ wo ó ní nínú ká kó owó fún yín kí ẹ máa gbélé ńlá pé tó di pẹ́ kú kí atẹ́gùn ọlọ́yẹ̀ kó máa fẹ́ sí yín lórí wọ́n sì ra mọ́tò ńlá fún yín kí ẹ máa gbádùn ṣáájú kẹ́ tó kú kí a máa tọ́jú yín kẹ́ máa jẹun tó dáa kẹ́ máa gbébi tó dáa ká sì wá àwọn ọmọ ọ̀dọ̀ fún yín tí wọ́n máa ṣiṣẹ́ fún yín kẹ́ tó kú àti ká wá kọ́ irú ilé nǹkalẹ̀ ló kọ́ yín lẹ́yìn ikú yín ká gba àwọn ọmọ ọ̀dọ̀ síbi sàárè yín lẹ́yìn ikú yín sọ àwọn ọmọ ọ̀dọ̀ tó ṣe pé wọ́n máa mójútó sàárè yín lẹ́yìn ikú yín ìjọ máa gbálẹ̀ ẹ̀fẹ̀ lẹ́yìn ikú yín àwọn kọ́ pé ìyàlẹ́ ìjẹ̀kú èwo lẹ́fẹ́ bàbá wa ní àti ẹ tọ́jú mi ni o kémi náà ti ẹ̀ mọ̀ pé mo bímọ kí n tó lọ ọmọ wa sọ pé tẹ́rù táwọn ilé ìfẹ́ máa ná lẹ́yìn ikú yín àpèjúwe rẹ̀ lẹ́yìn tí ń kọ́ àfin yín lẹ́yìn ikú yín so ṣùgbọ́n àwa àpèjúwe wa lẹni tó tọ́jú yín ṣáájú kẹ́ tó lọ nítorí pé táwọn ọba sòkú yín ànánàdánù kàkà bẹ́ẹ̀ àwọn nǹkan tá a gbọ́ tá a gbọ́ tá a gbọ́ nínú ẹ̀sìn Islam pa lè ṣe fóòkù wa làwọn máa ṣe fún yín eléyìí tí ó mú kọjá pàǹfààní yìí yóò máa bá yín gbogbo gbà bàbá bá ní àtẹ̀yìn lẹ fẹ́ràn mi bẹ́ẹ̀ ni àwọn olóyè ọ̀fẹ́ràn yìí kí ni ìtumọ̀ pé kó nílù kí wọ́n sọ kọ̀ǹgọ́ sílù torí pé ẹ kú wọn wá ní káwọn bọ́ sójú agbo ẹjọ́ mọ lóòpọ̀ ojó <laughs> ẹ káwọn èèyàn máa rojú ijó kí ló ń jó ijó kí ló ń jó wọn á ní òkú àgbàlagbà ni òkú ìdùnnú ni òkú wo lòkú ìdùnnú níjó ni bàbá wa màmá wa kú tá a máa sọ pé ó dùn mọ́ wa pé wọ́n kú kódà kí wọ́n lu ẹgbẹ̀rún ọdún kò ní dùn mọ́ ọmọ gidi bàbá tó ṣe pé ó lè ṣe pé ó lè jẹ́ pé inú ìyà ló wà báyìí tí ń jẹ́ ìyà tó yẹ pọ̀ kan ọjọ́ kan tó dájú pé inú ìdààmú ló wà ìdààmú tí òjò rójútu ọ̀rọ̀ ara rẹ̀ iná lè wá ń jó nítorí bàbá tó ṣe pé bàbá mi gan tó ti kúrò láyé kọ̀ọ̀sẹ̀ sìnkú ọ̀sẹ̀ sìnkú inú ìyà náà lọ́lọ́ okùn káfíìrì nínú ìyà lọ́lọ́ ìjó kí á ń jó láwọn mọ̀lẹ́ká ìyá ti ra mú tọ́ olùwàkójú agbọ́n. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. àwọn yìí ni nọ́mbà tí a máa pè sí láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàbí kejì zero eight zero two four four four four one. plus two three four seven zero six seven seven eight one five one four. Naam. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Orúkọ yín àti ìdájúkọ̀. Orúkọ yín àti ìdájúkọ̀. Má. Ilé ẹ̀sọ́ orúkọ yín Nà ìbéèrè ni. Nítorí ṣe ó kù ń pọ̀. Nínú rẹ̀ náà ní kẹ́ ẹ ṣe nǹkan kan tó jẹ́ pé ẹ fi ṣe sàrà fún. Ìkẹ́ kọ́ mọ́ṣáláṣí kẹ́ fi ṣe sàrà fún. Ìkẹ́ gbẹ́ kàǹgà kẹ́ fi ṣe sàrà fún. Ìkẹ́ ràgé sí mọ́ṣáláṣí kẹ́ fi ṣe sàrà fún ike rẹ̀ ní sí mọ́ṣáláṣí kẹfì ṣe sàrà fún wọn. ọ̀kan wa ń bẹ tágbára gbogbo wa ká iná nǹkan máa ṣàdúrà fún wọn gbogbo gbà kì í ṣàdúrà dáadáa lẹ̀ ẹ̀ nídìí láti pàfà kankan ẹ̀ nídìí láti pẹ́ ní kankan kó wa bá ń ṣàdúrà fún ta ni iṣẹ́ owó ló ṣe ọ́ fẹ́ gbowó ni so ẹ̀yin ni ẹ̀yin náà ń sunkún wípé ọmọ kú ẹ̀yin lẹ́sùn dà kì í ṣe ẹni tẹ́ fún lówó kọ́ bá yín sunkún pọ́mọ kú ẹ̀yin ò lè máa hún yàn Hmm. ká sọ fẹlẹmi kíkọ bá ní họ kọjá pé ó rí họ bá ń ṣe ń fẹ ó lè họ láhọ bó ó sì tún lè họ lọ́nà tó fi máa rìnyàn torí délé ẹ̀yin ní nǹkan ṣe ẹ̀yin ní kẹ́ máa bẹ Allah ọmọ rere tí máa ń ṣàdúrà fún lànàbì sallallahu alaihi wasallam sọ pé àdúrà rẹ̀ yóò máa gbà kò sì ní tán àdúrà tẹ́ máa ṣe fún bàbá yín èsì fẹ́ dájọ́ sí àdádálẹ̀ lélẹ́yìn gbogbo ògbà yín máa ṣàdúrà fún un tó bá fi sí inú sọlá tí yín gbogbo tẹ̀ máa ń ṣe ẹ wò lójúmọ́ kan mélòó lẹ ti tọrọ fún bàbá yín màmá yín pẹ̀lẹ́ yín òní nǹkan tí ó ṣẹ̀kù kó ló wà lọ́dà àkóso àmì. zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four àwọn yìí ni nọ́mbà tí a máa pè sí. náà zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. náà ẹ ti wà lórí ètò orúkọ yín àti ìtẹ́sí ìtẹ́sí. عليكم السلام ورحمة الله وبركاته إذا أنتم ممكن نعم أقول إلى ذلك 08024481441 plus 2347067781514 نعم عليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè rẹ̀. mo fẹ́ ṣe ìbéèrè nínú súdà kan nínú àwùjọ yẹn. Súdà tó ní àlùbíṣọ́ round chapter seventeen four to five. Olú ẹ̀rọ wa sọ̀rọ̀ nípa àwọn olùdókòtò tó ní ti àwọn òkè yìí jà sí òkè yáyá. Àwọn akẹ́kọ̀ọ́ ìlú ní pé àwọn akẹ́kọ̀ọ́ ìlú sí àwọn gbogbo ti àwọn òkè Àwọn akẹ́kọ̀ọ́ ìlú ní àwọn akẹ́kọ̀ọ́ àwọn yìí àwọn olùdókòtò wọn kí àwọn ìjàlẹ̀ làwọn tó ń pe àwọn ṣíà ní kèfèrí àwọn òpè wọn ní kèfèrí kí wọ́n sọ pé ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ kèfèrí tọ́ba lẹ́nìkan tó ní ìgbàgbọ́ òun ló di kèfèrí torí rẹ̀ àwọn ipá àwọn mùsùlùmí kèfèrí ẹni tí bá ń ṣe ṣíyà tó bá nírú àwọn àdìsọ́kàn ṣíyà oníkèfèrí àìmọye ẹni tó pọ̀ jù nínú àti ẹsẹ̀ ṣíà ní Iran àwọn èèyàn lásán ni tí èsì pé kìí ṣe dandan tó wọ́n nímọ̀ nípa nǹkan tó ń pè ní ṣíà òṣùpá tó ń bá pé gbogbo àwọn èèyàn ṣe lò àwọn ẹlòmíì gánjọ́ tó bá gbọ́ débi àwọn nǹkan tó wà nù rẹ̀ yọ pàdé hmm. lẹ́yìn náà Iran gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kìí ṣe gbogbo ẹni tó wà ní Iran ní ṣe ṣíà kìí ṣe gbogbo ẹni tó wà ní Iran ní ṣe ṣíà àwọn ìlú kan wà ní Iran tó ṣe kó gèdè ahlu sunna ni wọn ògèdè ahlu sunna ni wọn òun torí ẹ̀ tẹ́ bá gbọ́n tí mo wí yẹ ẹ wàá tún béèrè yín sí náà. Má gbàgbé, darapọ̀ mọ́ àwọn ìwé ìgbéyàwó láti di ẹ̀yìn láti fún ẹ̀kí ìfìdí àwọn ìgbà tó ń bá wa ṣe ìṣàlá lójoojúmọ́ nínú Ramadan yàtọ̀ ní àwọn ètò wáyé fún ẹ máa kàn sí wa ní abala ojú eré ìwé ìdúkù gbúdọ̀ àwọn bíṣọ́ àwọn àgbègbè ẹ̀mẹ́ kí Allah tó fi èyí àti ní pé kí wá ṣe ṣèǹgbẹ́ ẹ̀rí láyé kí wá ṣe ṣèǹgbẹ́ ẹ̀rí ìjọ ọdún àti àmà kí wá ṣe dáadáa fáwọn ọmọ ilé ayé ìjọ ọdún àti àmà Ramadan tí a ti ń ba lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí Allah tó gba ìjọsìn wa. Wọ́n dábẹ́ fún àpẹẹrẹ أشهد أن لا إله إلا الله أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته